Mupulihun ló lè kọ́ àwọn ọmọ wa. Mupulihun ló lè kọ́ àwọn ọmọ wa. ọmọ tó bá wọ ní ẹ̀kọ́ mùsùlùmí oríire náà máa mú bọ ẹja bẹ́ẹ̀. ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga àti iléeṣẹ́ ńláńlá. mo sì gbẹ́yìn nínú ìmọ̀ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé. mùsùlùmí gúpọ̀ schools ni ẹja máa lo ẹ má bojú wẹ̀yìn. bámu kẹ́kọ̀ọ́ láti ìpele pre-nursery dss class. kẹ́kọ̀ọ́ sí wà kọ́gboyè dé ní gbẹ̀yìn. sound qualitative Islamic and Western education competency in Arabic language. Medical and memorization. Experience and competent teachers sound Islamic training, well-equipped science laboratory, home economics laboratory, conducive learning atmosphere, good moral of women, computer application kit, bounty gbọ́dọ̀ wọn rè. Muslim ìfẹ́lódún ìjọbi area Ìbàdàn. Bákan náà ni wọ́n wà ní Muslim Mọ́fọ́láro, Ajibola street, beside Alafia bread bakery, Ìbàdàn. Telephone zero eight zero five two six one five three zero eight. Láti jèrè ayé àti àlùkìyámà, ẹ jẹ́ mọ́ àwọn ọmọ wa lọ sí Muflihun. Wal waznu yawma idhin al-haqq faman thaqulat ma موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله àti ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun schools tó wà ní àdúgbò muslim fẹ́lọ́dún ìdí òbí nílùú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́lọ́n gbogbo àwọn tó kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ ọlọ́run bá ní san wọ́n lẹ́san olóore ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò lóru èní pẹ̀lú àyọkà láti inú alukur'an ibi tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa hanifa abdulwahid tí yóò ti máa ka alukur'an fún wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شفيا فسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى بن مريم قول الحق الذي فيه يمترون ọlọ́run mọ́ já àwọn ọmọ ẹ̀ gbàgbé ìmọ̀ àtọmọ ẹnì kọ̀ọ̀kan wa kó jẹ́ wọn sóríire ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́ wa miin abdulsalam abdulrahman. qala rasulillah sallallahu alayhi wa sallam la ta'kul bishimal fa inna shaitan ya'kul wa yashrab bishimali rawahu muslim wa ibn majah. translation the prophet of allah may allah's blessings and peace be upon him said do not eat with your left hand for it is shaitan that eats and drinks with his left hand transmitted by muslim and ibn majah lessons from the hadith. One, Muslims should cultivate the habit of eating and drinking with right hand. Two, Islam forbids eating and drinking with left hand. Three, we should not emulate Shaitan in our practices. Ọlọ́run bá ní fún àwọn ọmọ yìí ní àlùbáríkà tó pọ̀. Ẹ̀yin arúfin Ọlọ́run eléyìí ni part four apá kẹrin ìdánilẹ́kọ̀ọ́ tá à ń bá bọ̀ Ashabab wa Islahu Limujtama. Ọ̀dọ́ dídá ọ̀dọ́ òun ni ọ̀jẹ̀ká àwùjọ dáa ọlọ́run banijẹ́ káwùjọ yìí ò dáa o ibi tá a dé ni asbabu inhirafi shabab àwọn nǹkan wo ló ń fa causes of youth deviation kí làwọn ń tọ́jẹ́ káwọn ọ̀dọ́ wa dìdàkudà lágbàáyé lórílẹ̀‐èdè wa pàápàá ńlẹ̀ yorùbá tiwa lónìí tí wọ́n ọmọlúàbí wa kúrò lára àwọn ọ̀dọ́ a ti sọ díẹ̀ nínú àwọn ń tọ́fà gẹ́gẹ́ bí kọjá sí pé fasádùn ìwà bàbá àtìyá gan èèyàn bú náà ni wọ́n ọmọ bú ló jáde lára wọn gẹ́gẹ́ bí àìmọ̀ kan tó gbọ́mọ pọ̀n nípa ìmọ̀ ọlọ́run ìyẹn náà fa ń tọ́jà àwọn ọ̀dọ́ ó dìdàkudà ìmọ̀ bá èèyàn bú rìn alábàárìn bú eléyìí tọ́já sí pé wọ́n mọ pera wọn lọ bí aburú eléyìí náà kún ara ń tọ́fa kí àwùjọ kó máa rí bó ṣe ń rí bákan náà ń kọ́ káwọn ọ̀dọ́ ó máa ti free kọjá sí wípé ọ̀dọ́ wọn ò ní nǹkan tí wọ́n ń ṣe àsìkò leisure time ó ti pọ̀ jù fáwọn ọ̀dọ́ yìí ó wà nínú nǹkan tó ń fa káwọn ọ̀dọ́ náà di ìdàkudà ibi tá a wá dúró sí ni àlùbátọ́ọ́là kọ́mọ̀sì iṣẹ́ ìyẹn ni unemployment aláwọn ọ̀dọ́ mi ń bẹ̀sẹ̀ wọn ò fẹ́ dìdàkudà bóyá wọn lọ iléèwé bóyá graduate ni wọ́n wọn ò wá ríṣẹ́ àtàrà pé ìjẹ̀mú wọn nira wọn ò ní ìmọ̀ ọlọ́run tó tó torí pé àìríṣẹ́ lódodo àdánwò ni ṣùgbọ́n tí mọ̀ ìbẹ̀rù ọlọ́run bá ń bẹ́ẹ̀ fún yàn kìí ṣe kó o dìdàkudà lọ́kàn ó wo kí ni nǹkan tó o lè máa ṣe ni when the desirable is not available the available becomes the desirable nǹkan tó ń fẹ́ ọ̀fẹ́ kí wọn náà máa ṣiṣẹ́ kọ́ ọ máa dé táyì ọ̀wá rí i jẹ́ ń sọ fún ọ tó bá já sí pé pure water lọ́ọ́ mọ̀ ta tí jẹ̀mú rẹ̀ ọ̀rọ̀ rùn tó fi ní rí ìbínú ọlọ́run ẹ̀ ń bá níbẹ̀rù ọlọ́run yóò máa ṣe èyí ò wá dáa ju kí wọn náà wá dìdàkudà kẹ́ ẹ máa jí èèyàn gbé kẹ́ ẹ máa gé orí èèyàn kẹ́ ẹ máa jalè nínú ìlú kẹ́ ẹ máa fa owó lórí íńtánẹ́ẹ̀tì ìyẹn náà wà nù ń tọ́jà àwọn ọ̀dọ́ dìdàkudà àìsíṣẹ́ ìyẹn la ń rọ ìjọba àti gbogbo ẹ̀yin olóṣèlú ẹbẹ̀rù ijọ́ tẹ́ẹ̀dù ò níwájú ọlọ́run àwọn iṣẹ́ tí wọ́n ní kẹ́ ẹ kírẹ́ẹ̀tì fàráàlú ǹjẹ́ iṣẹ́ yẹn dọ́dọ̀ aráàlú àwọn ẹ̀tọ́ aráàlú tọ́já sí wípé ìjọba ti létò rẹ̀ ìjọdọ́dọ̀ wọn kálukú wa náà jẹ́ arántí ìjọ tọ́lọ́run ó bí wa o tíṣẹ́ bá tún pọ̀ nínú ìlú àwọn ọ̀daràn ó tún dínkù ẹ ká kírẹ́ẹ̀tì iṣẹ́ individuals tọ́lọ̀ ń bẹ́gi ọ̀là fẹ́yìn náà ẹ̀yin náà tún wo bẹ́ẹ̀ ṣe kírèétì iṣẹ́ tó fi já sí wípé táwọn ọ̀dọ́ bá tún rí iṣẹ́ ṣe níwájú lẹ́yìn ẹ rí wípé àdánwò òde kù nínú ìlú wa yìí ṣùgbọ́n wọ́n tọ́ ọ̀wá tí ìrìṣẹ́ ṣe ìyẹn ò kì í ṣe ẹ̀rí láti lọ dìdàkudà o kọ́lọ́run ọba àlekè ọlá kó ṣàánú wa àáfàá lára tó tún sọ àwọn ọ̀dọ́ dìdàkudà òun ni àlùfákùrù òsì ṣé ẹ rí òsì àtayé láéláé ló ti wà gbogbo ayé ò lè jọ lọ́rọ̀ àwọn kan jọ lọ́rọ̀ àwọn kan jẹ́ olòṣì ìlànà ọlọ́run tó bá wá rí bẹ́ẹ̀ òsì òní kéèyàn ò dìdàkudà ṣùgbọ́n pọ̀lọpọ̀ ọ̀dọ́ látara òsì tó ń ta wọ́n wọ́n fẹ́ di ọlọ́rọ̀ òjijì ńlá ṣe ń rọ ẹ̀yin ọ̀dọ́ pé alùkọ̀nà ata alùkọ̀nà ata ẹ lọ ní self contentment ẹ nítẹ̀lọ́rùn lórí ìwọ̀nba tọ́lọ̀ ń bá ṣe fún yín tọ́lọ̀ ó fi so ẹ̀yin náà dọlọ́rọ̀ tó bá wà nínú kádàrá yín sórí wọ́n tó o bá lọ sògùn owó àbọ̀ ọlọ́wùwà abú kan ọwọ́ adolówó díẹ̀ ó túmọ̀ sí pé kádàrá rẹ̀ yẹn owó ọ̀kẹ́sẹ̀ sùúrù ni tó o bá lè lo ìlànà àlálì ó di olówó yẹn kọ́lọ̀ ọba àlékè ọlá kọba ni tún àwùjọ wa yìí ṣe àáfàá lára tó tún sọ àwọn ọ̀dọ́ tí wọ́n fi dìdàkudà òun náà ní kí ni o àwọn makdarat àwọn nǹkan tá a lè pè ní intoxicant àwọn nǹkan tó jẹ́ pé tá a bá jẹ́ àbá amú a máa dọpọlọ láàmú a máa jẹ́ kéèyàn òun ríra irú àwọn nǹkan yìí ẹ̀ẹ́rì póríṣiríṣi ọkọ ni wọ́n ń pè tá a gbọ́dọ̀ máa sọ láfẹ́fẹ́ ó ti di ti àwọn ọ̀dọ́ tí wọ́n bá sábà náà lù yìí ìyẹn la ṣe ń pe ìjọba ìjọba tí ò fẹ́ káwọn ọ̀dọ́ ò dìdàkudà gbogbo irú nǹkan tí wọ́n máa mu irú nǹkan tí wọ́n máa jẹ irú nǹkan tí wọ́n máa lá kèé ṣe ń lọ yẹ ká láísẹ̀nsì lórílẹ̀‐èdè tiwa o tá a bá ti wá ń láísẹ̀nsì ẹ̀ ìtawà náà ń sọ ni pé táwọn ọ̀dọ́ bá ti ń murú àwọn nǹkan o tọ́já sí wípé yóò jẹ́ kí wàá bú ọ̀rọ̀ wọn lọ́rùn ẹ má gbàgbé mọ̀mọ́ yìí zá wàkọ̀sọ́ isu shabab a ti sọ àwọn ìròyìn tí ń bẹ láàrọ̀ ọ̀dọ́ tẹ́lẹ̀ ọ̀dọ́ tí ò mú nǹkan kan tẹ́lẹ̀ ó lágbára ó wà energetic ó ní strength tó fi lè ṣe tó fẹ́ ṣe àwọn ọ̀dọ́ wa tó mu ìmukúmu àwọn àmukúmu ìtanra ti wá mú ẹgbẹ́ bàbá bàbá wọn wọ́n lè lu ti ẹ̀ta ẹgbẹ́ ìyá àyà wọn tán bá ní ó mú fóònù wa tí ọba fi ilẹ̀ tán fẹ́ jalè fóònù rẹ̀ kò sí nǹkan tí wọ́n lè fi ṣe ìyẹn la ṣe ń sọ pé tí àwọn ọ̀dọ́ ìbá fẹ́ mu ìmukúmu tí wọn ò bá ríra nínú ìlú ẹ̀rí táwọn náà ò ní mú wọn mọ wá hùwà bí ọmọlúàbí wọn ò ní hùwà abnormally abẹ́lọ́ nǹkan bá tó orílẹ̀ yìí kọ́ bá ní tó ṣe o ara ń tọ́ fa káwọn ọ̀dọ́ kí wọ́n di ìdàkudà òun nìyẹn àǹfààní òtí ìtàn fàṣádùlìmọ̀rì ìjà àwọn nǹkan táwọn ọ̀dọ́ ń fojú rí ó sọ wọ́n dìdàkudà àwọn tó ń fojú wò nínú àwọn eré táwọn èèyàn ń ṣe ó sọ dìdàkudà ìtọ́ ń fojú wò lórí social media ó sọ wọ́n dìdàkudà àwọn nǹkan tó ń fojú wò káàkiri yìí ó sọ wọ́n dìdàkudà ìyẹn la ṣe ń pe gbogbo òbí ọ̀dọ̀ òbí lélẹ́yìí ti bẹ̀rẹ̀ kèé sọ̀dọ̀ ìjọba ẹ àwọn ọmọ yín lórí kí wọ́n máa rí ẹ jẹ́ kí bẹ̀rù Ọlọ́run wà fún wọn ọkùnrin èè máa wo ìhòòhò obìnrin lójú ayé àbí lójú móhùnmáwòrán àbí lórí láptọ́ọ̀bù ni lórí fóònù ni gbogbo ń táwọn ọ̀dọ́ yìí ń wò ó sọ wọ́n di ìdàkudà àwọn tí ń rèèpù ọmọ obìnrin ẹjọ́ ń bo wọ́n ti wò ó kèé ṣe ibìkan wọ́n ti wo bọ́n ṣe ń ṣe ni àwọn eléyìí tí wọ́n ń wo àwọn ìwà abúmi ibo ni wọ́n ti wò ó gbogbo àwọn nǹkan tí wọ́n ń wò yìí kódà ìyẹn la ṣe tún ń rọ gbogbo òbí ẹ̀yin olùkọ́ ẹ̀yin ìmáàmù ẹ̀yin àfọ oníwàásí ẹ̀yin náà bẹ̀rù ọlọ́run ṣé kèé ṣe wàásí tẹ́yin náà ń ṣe ó tún ń sọ àwọn èèyàn dọ̀tá ọlọ́run àwọn ọmọ obìnrin wọn ò gbọ́dọ̀ máa rìn òhò nígbà tó ọmọ àáfàá náà fẹ́ ṣe nìkáì tá a wá rí àwòrán ọmọ àáfàá ọmọ àáfàá náà wà òhò kí ni tírú àáfàá yẹn sọ fáráyé ẹ̀yin tá ẹ já àáfàá ẹ̀yin ìmáàmù àwa tá a jólùkọ́ náà apẹ̀rẹ̀ wa ẹja bẹ̀rù ọlọ́run ọba ọba àlekè ọlá gbogbo ń táwọn èèyàn ń fojú rí ọ ń sọ wọ́n dọ̀tá ọlọ́run ọ ń sọ wọ́n dìdàkudà ọ wá ń jẹ́ káwùjọ wa kọ́ mọ̀ rí bó ṣe ń rí kọ́lọ̀ ń bá ní táwùjọ ìṣe wọ́n ti dèṣù mọ́lẹ̀ báyìí ẹ wo báwùjọ ṣe ń tò báyìí àti tán bá tún tu lẹ̀ ẹ mọ̀ jẹ́ apadà lọ́ọ̀dẹ àáfàá lára tó tún sọ àwọn ọ̀dọ́ dìdàkudà fàṣádù àsàmọ̀ ìyá àwọn nǹkan tó ń fetí gbọ́ ọ̀sọ̀ wọn di ìdàkudà ẹ̀yin àfáà náà dọ́yìn mo ti bẹ̀rẹ̀ o àwọn wáàsí tá à ń rí lórí social media lónìí kò sáwọn èèyàn dẹni ọlọ́run àwọn wáàsí tó já sí pé ẹ̀ ń jẹ́mi àwọn èèyàn ọmọ ẹ lé àwọn wáàsí tẹ̀ ń sọ fún wọn pé wọ́n lè ṣòògùn owó àwọn wáàsí tẹ̀ ń sọ fún wọn pé wọ́n lè hùwà àbàjẹ́ sẹ́ẹ̀sì lè dúró rojọ́ rẹ̀ wájú ọlọ́run báyìí yàtọ̀ síyùn náà gbogbo ohun tí kálukú ọmọ sọ ẹjọ́ jẹ́ nǹkan tí ó sọ àwọn ọ̀dọ́ ẹni tí ó nífẹ̀ẹ́ lọ́rùn ẹni tí ó bẹ̀rù ọlọ́run ẹni tí ó làmójúpò ẹni tí ò ní wúwà burúkú ẹ máa wo nǹkan wọ́n ní charity begins at home ilé la ti ń kẹsàn-án ròde ẹ̀yin òbí náà sọ ń tẹ́ ẹ̀ mọ̀ sọ ìwọ ọmọ yìí bọ́ bá fún náírà kan lákàntì nàìjíríà àjọ kò jẹ́ ni ìjọ́rọ̀ gidi lẹ wá ń sọ fọ́mọ yín ìtẹ̀ ń sọ fọ́mọ yín ni wípé ìwọ ọmọ mi mo ṣe ń rán lọ léèwé o lè lọ́ọ́ já o olè níwọ náà o gbogbo tó bá kù lákàntì nàìjíríà ìwọ náà ya olè ni o á ah, ẹ̀yin òbí tẹ̀ ń sọ báyìí ẹni ẹjọ́ jẹ́ wájú ọlọ́run àfi kẹ́ ẹ̀ tètè yí padà gbogbo táwọn ọ̀dọ́ ń gbọ́ yìí àwọn ọ̀rọ̀ burúkú yìí ó sọ wọ́n di ìdàkudà àáfàá lára tó tún sọ àwọn ọ̀dọ́ di ìdàkudà gangan òun ni sùkúùtùlì mùsùlùmí àwọn tí sẹ́rí ìyàtọ̀ bẹ láàrin àsọ́lẹ́hù wàlmùsùlùmí asọ́ọ́líwù lẹ́ńtọ́ jẹ́ nire ó ń kírun ó ń gbàwẹ̀ yóò ti làwà yóò ṣàtàrù sẹ́ẹ̀rí àwọn tó jẹ́ sọ́ọ́líwù wọ́n lè pọ̀ ṣùgbọ́n mùsùlùmùn ṣíríbímọ̀ tó ń kọ̀ lílù wọ́n kéré mùsùlùmùn làwọn tí wọ́n ń sọ òdodo tí wọ́n ń tó àwùjọ ṣe àwọn náà ti dákẹ́ àáfàá níbi tó jẹ́ pé sùkúùtù ní mùsùlùmùn àwọn tí wọ́n fẹ́ tó àwùjọ ṣe tẹ́yìn náà bá ti dákẹ́ aburú ni ọmọ lọ láwùjọ ẹ mọ̀jáwá náà dákẹ́ kọ́lọ́hún ọba àlékè ọlá kọ́lá àánú wa tọ́láàkì náà ń kọ́ divorce ìkọrẹ nílẹ̀ náà a máa sọ àwọn ọ̀dọ́ di ìdàkudà àtàwọn nǹkan míì tá a lè sọ ẹ àpàdé ní apá karùn-ún ibẹ̀ láti wá wo solutions kí làwọn ojútùú tí Islam wá táwọn ọ̀dọ́ ò fi dáa táwọn ọ̀dọ́ bá ti dáa àwùjọ ti dáa ọlọ́run jẹ́ aṣoríire ayé àtọ̀run o ilé ẹ̀kọ́ lóṣonígbọ̀wé ètò ẹ fẹ́ mọ ọmọ wa ẹ fẹ́ mọ pè wá zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la tá a máa pàdé ìyẹn ines islam rasheed hashim abu anas asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu.